akíyín káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ètò yín àlìdáyà Ramadan lecture níbi tẹ́sí máa gbóná àwọn àgbọ̀yé ẹ̀sìn látẹnu Fadilatu Sheikh Kamarudin Yunus Akorede àfihàn ọ̀làwọ̀ tá a lọ rà áwọ̀ ẹ jẹ́ ká tẹ́tí gbọ́ ètò tèmi kọ́lọ́mọba Allah àkójọ ṣe wá láǹfààní bisimilahi falyatafaddal mashkura. ẹlẹ́ẹ̀kejì kí làbáyọ níbi òsì ọ̀rẹ́ làdúrà ọmọ bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́mọ tàwọn olùsìn ni a'udhu bika minal kufri mọ́tà sọ mi mọ́tì ní kẹfẹ́ yìí lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ muslim ìwọ náà wọ́n bá o mọ́tà ìsàánú mi mọ́fò sì ta mí o àdébí máa ń sàwọn àsòkò kan tí ò ní ní lọ́wọ́ padà yá yóò tún ní lẹ́yìn náà mọ́tì ń di yasàárè kí làbáyọ lérí ọ̀rọ̀ òsì jama ọ̀ máa sàdúà ọ̀ máa ka sọ́tò ìbákọ́ra nínú ilé ẹ máa ka bákọ́ra sọ́tò ìbákọ́ra àwọn lẹ́kítọ̀sì ni mo máa ń sàlàyé anábìnrin kọ́ra wo sóràtà ìbákọ́ra fa iná anábì lè máa kaba kọ́ra chapter two anábì lè àlùbáríkà wọn máa sọ̀kalẹ̀ sí lè ìfọ̀kàbalẹ̀ ọyẹ arziki àlàáfíà wọ́n lọ bá da yín wò gan yóò fún yín mánì sẹ́ẹ̀dì sẹ́kí ni fẹ́ẹ́ fi gbé fẹ́ẹ̀ ní màá pé kankan sọ yín lẹ́yìn ẹmọ ti sàárà dáadáa tọ́bà ti sàárà ọlọ́run ma bùkún wọn náà lẹ́yìn ẹmọ tọ́jú òbí ẹ ẹgbẹ́gbẹ́lẹ̀ ìyá rẹ̀ èyí sàjẹ́ nìyá o wípé òun ló já lówà bí kò já lówó rọ́ o ẹnìkan ò lè fún ìyàn kò sí ìgbà lọ́wọ́ yẹn dáadáa sí tó ṣe dáadáa sí yẹn ìní ànábì sọ pé yóò máa sàlékún àrísìkí rẹ̀ bí yàrá bá ti ń gbádùn tí bàbá rẹ̀ ń gbádùn ẹ̀ owó rẹ̀ ọmọ pọ̀ sí ànábì ni mọ́ àhábà yóò kó sátọ̀ láwù fèrè sí ni gbogbo ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ bá aláàkọ́ ti àrísìkí rẹ̀ fún wọ́n yóò sàn aláwù fẹ́ tó sì fẹ́ kí ọlọ́wọ́ bó fún lẹ́bi gbogbo tó fà lùbáríkà sẹ́nu ọba tó bá fún fàdíyẹ́sùn lọ́wọ́ àṣìmá kọ́ máa sókun ẹbí papọ̀ tàbá fẹ́ ṣe dára sí bàbá àti ìyá kálà àkọ́kọ́ tá kọ́ ṣe dára sí ìyá tàbá mọ̀ pé ọ̀fẹ́ kí alẹ́ tí ó pọ̀ ọ̀fẹ́ máa táwọ́ ná ọ̀fẹ́ kí náírà kú àtijọ́ máa ṣe dára sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kó sì máa ṣe dára sáwọn ẹbí máa sókun ẹbí bọ̀ àtẹ́tẹ̀lẹ́ ọmọdé àfọ́ lẹ́yìn náà kọ̀ wá tẹ̀ra mọ́kìnrin jàmáà àbáyọ́nú èèyàn sàdúrà tán ó sì lọ nílò kónú yàrá ó ní agbélépawó làwọn kí náà padà sílẹ̀ sí jama ó sì àdúrà tí ìṣẹ̀lẹ̀ ń ní gbà ọlọ́run bá ní wá ahallallāhu al-bay'a wa harrama ar-ribā ọlọ́run ni mo ṣe owó ìdílé wọ̀ mo ṣe kẹ́ẹ̀mọ́ ṣe bísínẹ́sì kẹ́ẹ̀mọ́ ta kẹ́ẹ̀mọ́ ra mo ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀mọ́ ta kẹ́ẹ̀mọ́ ra fọ́ọ̀mù ṣúfì mọ́ná kéde ha wọ́n kúrò mẹ́rin sí ọlọ́run ẹni bá sóògùn ó padà kò sí o bàbá kan bẹ̀rẹ̀ ló bàdà yẹn lábẹ́ ah ó sóògùn dé ní pé ogun ẹmọ̀ gbólógùn kọ́dà lóòdì àwọn alálàáfà ní tó máa ń pọ̀pọ̀ àmọ́ tó gbóhùn bẹ lọ́wọ́ ẹ̀ àwọn afọ́sọ̀rọ̀ gbẹ̀dẹ́ jáde láyé jama àwọn fámìlì rẹ̀ wọ́n láwọn rí 4 billion nínú àkáǹtì ẹ̀ inú wọ́n fi dùn pé ah 4 billion àwọn mẹ́rin náà ni wá lẹ́yìn tí ọ̀sẹ̀ méjì báyìí àwọn báńkì bá yọjú wọ́n ní bàbá jẹ́ 9 billion ìtọ́lọ́wọ́ bá aláàlọ́wọ́ ó ṣe fún ẹlẹ́bọ nígbẹ̀yìn ayé tí ọ̀padà sí ọ̀lá yóò ṣe fún ọmọ ìyá mi ọ̀ṣọ̀gbọ̀wọ́ ọ̀ṣọ̀gbọ̀wọ́ àdúrà láàáfí tọ́ọ̀bá àmàdúrà tó ṣe òbèrè lọ́wọ́ bàbá la sá máa tẹnumọ́ láàáhùlẹ̀ wọ́n láàáhù ìyájẹ́ mi ò òsìta mi ò mọ́tẹ̀ ìsànà mi ò ẹ̀yọ́ màá yá mi ọlọ́run iná rọ̀bẹ́kà yẹ kò tó rísìkọ̀ ní máa yẹ̀ṣà ọlọ́run lé mi ọlọ́run èmi ni máa ń fẹ́ àrísìkí ilẹ̀ fẹ́ni tó bá wù mí tí ò ní máa yẹ tó ní má wọ́yà pẹ̀jẹ́rò èmi ní sì máa ń ta ilé ẹlòmínà lọ́wọ́ ẹ̀dàkùn ọ̀rọ̀ owó ìkí àtàlọ́wà ní ìṣèjọba ìkí àlọ́ sọ́tọ̀ ìsra àyàtà ti ni ẹ̀yọ́ máa yá mi àlùmọ́dọ̀ tó bàdá ẹ̀ rí àárẹ̀ àárẹ̀ òun náà nínú àwọn àdánwò ni kọ́lọ́mọ́sẹ̀ sọ wa mọ́dàwà jùkúlẹ̀ aláà mọ́dà dùbúlẹ̀ ààrẹ erí mímọ́ ìlórun àwọn ààrẹ kéékèèké ọwà lọ́dọ̀ ọlọ́ ẹ rí àwọn àdáwò kan bẹ tó jẹ́ pé ààrẹ lòun náà tó jẹ́ pé òun ma lágbára gan ni gbogbo ẹni ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nínú àìlera àìlera yìí ọ̀sán jura wọn lọ ní o àwọn ń gbé tiwa káàkiri lọ́jọ́ wá bí kò sẹ́nì kan tí ń bẹ nínú wa mí tí ò ní tenors àfẹ́jọ́ bá parọ́ àti máa ń fún bàbá gbé ọyá ká máa ka kí nílò kan tí wọ́n lè rí bàbá sẹ́ ẹni náà kọ́ bí ojú ti dàgbà ààrẹ ìdílé ọlọ́run ti wá gba tẹ̀lé pátápátá ọlọ́run ní gba tẹ̀lé ọ̀ ẹni tó bá gbójú rẹ̀ àdébìlọ́lọ́run fi àlìkẹ́ ọkọ̀ níjọ́ ìkìyàwó kí ẹ nínú àwọn ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ó lóun ṣe fẹ́ kọ́lọ̀ ọba aláàkóṣe lájú òun láàrin kan ó sì fọ́ padà kóun ṣe ẹ̀dáyàwó tóun fẹ́ máa kóun sì dáwọn ọmọ àwọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ láti jọ yìí òun gbọ́ wọn àwọn òrí wọn ẹja máa dúpẹ́ o ẹja máa dúpẹ́ o sẹ́rí àárẹ̀ ara àdúrà lákọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ká lè wá oògùn àìsàn náà tó jẹ́ ti halal ọlọ́dúnwà ìdá masal insana zur ọlọ́run bá ní tí ìnira bá bá irú wa da ána ní jambi yóò dùn búlẹ̀ ní ọmọ pè wá ọlọ́run ṣàánú ọlọ́run gbà mí ọlọ́run o ọlọ́run o lérí ìdùbúlẹ̀ lérí ìdùbúlẹ̀ ọlọ́run o àwòkọ ìdá yóò tún jòkúlẹ̀ ẹgbà mí ẹgbà mí àwòkọ ìmà bọ́ bá tún dúró ààrin lè dó dáadáa ọlọ́run bá ní nígbà tí ìnira bá wọn pè wá yóò pè wá ní ìdùbúlẹ̀ yóò pè wá ní jòkó yóò pè wá ní dúró ọlọ́run mọ́rọ̀rá nígbà tí ìnira wa lọ táwọn lọ kàṣàkù náà àná nígbà táwa mú ìnira kó tani máa mú ìnira kó jama ọlọ́mọ wàlámà ọlọ́mọ bàálá ní orí falámà kàṣàkù náà àná òwúdó nígbà táwa mú ìnira náà kó fún ìnira náà sì lọ ní kàálàmù yàdọ̀ ọ̀nà mọ́rọ̀rá onítọ̀hún ó tún wá wà lérí kèfèrí tí ń ṣe tẹ́lẹ̀ mọ́rọ̀rá ayé àsọ̀rọ̀ alákùnfòrè yìí ó tó wá wà lérí kèfè ní ṣe káàlàm yẹ́dọ̀ ọ̀nà ilà lórí mọ́sá nígbà tí ó pè wá fún ẹ̀rọ rí nígbà tí ó pè wá fún ẹ̀rọ rí ẹgbẹ́ ọ̀nà tó sún lẹ́sùn àlọ́wọ́ bá ní ìwọ ìwọ <laughs> ìwọ mọ́lé lógún sí àbí nígbà tó lè sọ̀rọ̀ nígbà tí làgá padà wọ́n ti yá tó ti yá rí mọ̀ pé ọlọ́run tó mọ́ ọlọ́run tó ń kèfè rí nígbà tí àfara ní Aya yìí lórí wa pé ọlọ́run nìkan ní mọ̀mọ́ rẹ̀ kú lẹ́yìn náà ọlọ́run kìlọ̀ fún wa ká má ṣe kìfèrí lẹ́yìn gbàtà ti fi ni ètò eh, ọlọ́run bọ́wọ́ ti sànú wa sọ́tù yóò lọ́sọ ayà rẹ̀ kejìlá lọ́wà eh, ayà yẹn já amara rẹ̀ mi ìrẹ̀ hamu ní ọba aláàánú sànú mi yá ṣáfi ìṣìrì ọba aláàfíà tí fún yẹn níwòsàn fún mi níwòsàn ọgbọ̀ wọlé bí àwọn ìbìyànjẹ́sì láàrín wọn kó lè láti ní ṣàrí ma ajílù wọn hàzírò ó kà lẹ́ méje anábìnrin tẹ́ bá kà síbẹ̀ ìnira náà kó wọ́n láàrín bóṣe ní ìyẹn anábì àgbọ́wọ́lẹ̀ aláàrẹ̀ aláwọ̀rọ̀ bá dán sí àbí ìgbèrè bá àṣà ìṣì àǹtà ṣáfi láṣìfà ìlà ṣìfà òkà ṣìfà aláyọ̀ wà ní ọ̀sán fún lálàáfíà tó ṣe káyẹ̀ ọlọ́rẹ̀ fún lálàáfíà ó lè kí aláàrẹ̀ anábìnrin tí àárẹ̀ yẹn tó bá jẹ́ pé kìí ṣe àárẹ̀ tó jẹ́ pé ọlọ́mọ ikú àárẹ̀ tí ì ṣe àárẹ̀ tó lọ́mọ ọjọ́ tó fẹ́ kú kìí sí àárẹ̀ tí ó pa àdébìnrin tẹ́ bá kan tí mo fẹ́ kà ìsìn yóò dìde lérí àárẹ̀ náà kó ṣe òkọ́pọ̀ tó kí láàdúwà náà jẹma as'alullah al-azima rabbal arshil azimi an yashfiyak mo fi ọlọ́run tó tóbi jù tó wà lérí àláràsí tó tóbi jù ọba tó ní àláràsí tó tóbi jù kọ́lọ̀ ń fọ lálàáfíà pẹ̀lú agbára rẹ̀ tó tóbi jù ọmọ kò ní pẹ́ méjì dìde ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ṣe wa ọ̀rọ̀ àdúrà tó pọ̀ lọ́wọ́ àwọn àfáà tẹ́nìkọ̀ kan wá dálọ́ lè béèrè lẹ́yìn ìgbà tó bá ti ń sàdúrà kí ló kù tó tún máa ṣe àtàdáwí ọmọ sògùn ààrẹ àdẹ́bìnrin tàdáwọ́ wà látàtàdáwọ́ bí hàrá àdẹ́bìnrin máa lóògùn àìsàn àmọ́ ẹ má fi àrámù ṣe ọtí ẹlẹ́dẹ̀ àti igbó àti gbogbo àwọn nǹkan tẹ́lẹ́gbẹ́ ọlọ́run ò sí ní ẹ̀tọ́ fún wa ṣẹ̀rí ààrẹ ẹ̀tọ́ kan yẹn dókítà ọkùnrin wo kò sí fámásì náà tó gbogbo rẹ̀ obìnrin mi ọkùnrin mi tọ́bá ti dé ẹ̀yẹ́ màá tó wà láti dé ẹni gbàgbìnrin ma ọmọ ìkiri mi ọmọ kékeré lọ́kùnrin ṣe wọ́n wọ́n ọ̀kan náà ọ̀rẹ́fà àtàjọ ń ṣe àbúrò rẹ̀ obìnrin ọwá bí ọmọ wọn wá gbọ́mọ̀ ìwá sọ́dọ̀ rẹ̀ àbáyọ sọ pé olóhùn orí wèrè ọmọ kékeré àbíjọ́ yìí ọmọ kékeré tí ìjọba ọdún ah, dúpẹ́ o mọ̀dúpẹ́ o mọ̀dúpẹ́ o mọ́ pé kí ọlọ́run ṣe fún o tọ́ bá ń sọ bẹ́ẹ̀ ọlọ́run fi nǹkan họ́ ẹ̀yẹ́ máa yá ni àlùwọ́síwọ́sà èròkèrò èròkèrè èyí lè pàyàwó lè pọ́mọ́ o èròkèrò tọ́ bá dé èyí lè pokùnso èròkèrò lọ́fà àwọn tí wọ́n dúra wọn sínú kànga tí wọ́n mú sinapa èròkèrò ni oòrùn ni ṣètọ́ sọ fún pé kí ló dé tó kú kí ló ń ṣe lé ayé nígbà tó rí ìsọ́ọ̀tì mọ́ nígbà tí kí ló ń ṣe ní ayé wọn ti yọ níṣẹ́ ẹ dákun sí iṣẹ́ òkú láyé má ó kó mú yàn pé náà wọn ṣe físà wọn fẹ́ẹ́ travel wọn padà wá rí físà náà ṣe wọ́n gba lọ́ba wọlé lọ́ba mùsùlùmá ẹ dákun sínú sàárè ní travel wà nínú sàárè wọn ti mọ travel nígbà tí èso nígbà mú lọ́dọ̀ tó gbọ́n kò nígbà ká inú bẹ́ẹ̀ òkèrè yóò bá ti ń dé sí ọlẹ́mí masajọ lọ́n kó lọ́ àwùjọ bẹ́ẹ̀ fara kó kẹrùkẹrù alẹ́dẹ̀ ìwájú rẹ̀ tó fi rí tuntun rẹ̀ náà ọlọ́run tánú mi bọ́wọ́ tí ń ka àwọn olùbí kẹlìmá ti la táàbà mẹ́ṣẹ́lì makalaka ẹrùkẹrù yọ padà kú àìsàn ní ogun ọ̀rẹ́ náà nìyẹn mọ́tò jín àjẹnúkọlù náà ọ̀sà dọ́lọ́ èyàn ya wèrè ẹlò agbó wèrè wà ìbára àwọn tọ́mà tí ò bá ní sí pẹ̀lá ìjọ̀nù tọ́lé tó ní sí pẹ̀lú ààrẹ ọpọlọ ní tó bá ní sí pẹ̀lá ìjọ̀nù rúkìá ni wọ́n ti kí ni òun náà ni wọ́n kà fún un

له الملك وله الحمد وهو على كل شيء قدير الجنة تندو على أمر يصعف يصعف مصطفى تنكع لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لين مرواته ما لو يدقوا يدقوا يدقوا باي ثم في مبوك على الجو ماذا صلاته هو ọjọ́ ayé lọ́mọ jù lọ tó bá lásàrà bí wọ́n lọ haríkọ̀ wọ́n lọ dáwọn afẹ́ ìsàn wá súnà kọmọ bọ́ sọ̀rọ̀ ẹlòmí yóò ti sẹ́tọ́bùn mẹ́pàá àwọn yóò ti wá bá yí ẹ̀ẹ́sì bá sọ̀rọ̀ ìgbéhàn

kí lẹ wá ṣe fúnra yín kò sí kókó ẹ máa kàn pàpàrà sínú ilé ẹ̀yìn náà ẹ máa ra nǹkan fúnra yín ìyàwó rẹ̀ tó ní ọ̀fẹ́ràn rẹ̀ lọ́mọ sábì ìgò lè kó lẹ́lọ́nà wá fún omi mẹ́nara rẹ̀ ọba tó ń bọ̀ ọba àdàsọ wọ́n fẹ́ràn aṣọ wọ́n fẹ́ràn bàtà ẹ̀hún yóò fẹ́ràn rẹ̀ ìwọ lọ yá hún ní èsù fi wá gbára ìyàwó rẹ̀ ní wọ́n ń da mọ́lé jùlọ sórí ìwọ ìyàwó náà tó ní ọkọ ọ̀fẹ́ràn òní òṣòtọ́kọ̀ rẹ̀ ó yọjọ́ pé a ah, mọ̀dúgbẹ́ ìwọ́n sí wọ́n fífì ní lẹ́yìn náà máa ti sàárá látara bẹ́ ìfẹ́ ọmọ gbalẹ̀ lẹ́yìn náà máa ti sàárá ilé tó máa ti sàárá ọlọ́run bàdá máa ń kó kó mẹ́ ẹni tó fi máa kọ́sàdúwà kùnáríkà dá Zakariya rọ̀bọ́hù kọ́ra rọ́bì habli min ladunka zuriyatan tayyiba ànábì wa Zakariya ó ní wọ́n ọba mọ́sà fún mi lọ́mọ dáadáa innaka sami'ud du'a òun gbọ́ o ọlọ́run sí lóhun gbọ́ ọlọ́run sí fún lọ́mọ sọ́tọ̀ alẹ́mọ̀rán ayà 38 tó bá jẹ́ pé àìbímọ̀ bá ní sí pẹ̀lú àárẹ̀ ẹlọsọsibítù ẹsẹtẹsì kọ́ńtì dìín lẹ́yìn náà prophetic medicine àwọn àfáà kan mọ̀ sọ́dí pé àrùn ní bá ń dí ọmọ lọ́wọ́ wọ́n fún yẹn mú pẹ̀lú ìrìnàtọ̀ lọ́wọ́ bá àtàdúrà ẹgbẹ̀dùn ẹsì bí ma lẹ́yìn náà kọ́mọ yàyà kuyà kọ́mọ ya bó rán ọmọ mi ọ̀gbọ́rọ̀ ọmọ mi ti fẹ́ dìjà kúdà ní ti bá wọn àwọn ẹgbẹ́ òkùnkùn rìn ọmọ yìí ti gbogbo alákọ̀ọ́kọ́ ẹ máa ṣàdúrà fún gbogbo bàbá máa ṣàdúrà fún mi ìyá náà máa ṣàdúrà fún mi ẹ máa gbọ́wọ́ lé lérí òyìnbó kàbíkẹ́ni má ti láì táàmà mí kúlù ṣètọ́ ìwọ̀n háàmù mí kúlù ayé ni láàmà lẹ́yìn náà wọ bàbá àtìyá ẹ máa mọ́mọ́ yẹn lọ tẹ̀síwájú jù báyìí lọ lénìí lórí ètò ètò yín al Islamic Ramadan Program tẹnu fadilatu Sheikh Kamaldeen Yunus Akorede hafizahullahu ta'ala wara'ahu títà tó fi pàdé àkírà wa ń pè assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.